ìgbà owó kan la fẹ́ ṣe ní. I am seriously tired of this hardship. Ti sú mi. Ó sú ẹ̀mí. Kódà tí o ṣe òkèlè jíjẹ, ó sàn ju wàrà tó máa mú wàrà lòdì. Bí ọ̀rọ̀ mi ni mo sọ pé tí ẹgbẹ́jọ́ bá ti yanjú ẹ̀ lọ́jọ́, kò yẹ kó pẹ́ lórí ìdọ̀bálẹ̀. Mo tún wá ń sọ̀rọ̀ rẹ̀ tẹ́ bí, mo tún wá ń gùn mí gàràgàrà. Ọmọ ojú ọ̀rọ̀ ńlá ní tó tó pẹ̀lẹ̀ ní ọlá níyọnu. Yéè! ra mọ́tò fún mi ni are you crazy. àṣírí ṣe ló dé explain nǹkan tó ṣẹlẹ̀ fún mi now who is she why is she making a fool of herself. ìwọ ọmọ ni wípé àtẹ́lẹwọ́ ẹni kì í ní jẹ. ọ sọ pé ò sẹ lọ́wọ́ kí ló ń tí ò sẹ lọ́wọ́ ń retí àbùkù ni. sáré owó mi gbádùn ẹ kí ni gbogbo eléyìí. ọlọ́run máa ń fi gbàgbé sọ́rọ̀ àwọn ọmọ ènìyàn. òun ti máa ń sọ fún ọkùnrin lóyún I wish you had listened to me when all this started. Bí àwọn máa ṣe wo mess tó kóra ẹsẹ̀. Kí láǹfààní orí bẹ́ẹ̀ ṣe? Kí láǹfààní ẹ̀ tó fẹ́ dalé mi rú? Ìgbà tó lọ́run bá yẹ dá ìkórè àwọn ọmọ sí ìmùpadà. Kí ló máa dàbí ìgbà tí wọ́n lálàá? Yàtọ̀ sáwọn tó ṣẹlẹ̀ sí gan, àtàwọn tó wọ̀n láti tà. Bí àlá ni o. Bí àlá ni o. Kí ni kò tẹ̀ sọ lẹ́nu tí ó dùn? Bí wọ́n fi sọ fún ọmọdé kó má dètè tó bá ti lè da igbó bí. Tell your wife We chose between being disgraced or accept the devil's stamp. ṣé lóòótọ́ téèyàn bá tó ìlú owó àṣírí olúwa ni wọ́n máa ń wò. You are coming to my house ọ̀dọ̀ fẹ́ máa oppress president, you don take one yẹn. You know what breaching of agreements is about you know the consequence. Mo gbọ́ èdè méjìlá yé e ṣùgbọ́n mo gbọ́ èdè tí láyà mo gbọ́ owó. Kò yẹ ilẹ̀kùn ọwọ́ ẹ jìn. Ah! Coming soon on Okiki Premium TV.